kọ́ríntì kejì orí kẹta. ṣé a ó ṣẹ̀ṣẹ̀ tó ń bẹ̀rẹ̀ láti máa ṣe àpèjúwe ara wa ni? àbí a nílò láti mú ìwé ẹ̀rí tọ̀yìn wá tí yóò sọ irú ẹni tí a jẹ́ fún yín? tàbí kí a gbà á lọ láti ọ̀dọ̀ yín? ẹ̀yin alára ni ìwé wa tí a ti kọ sí ọkàn wa gbogbo ènìyàn ni wọ́n mọ ìwé yìí tí wọ́n sì ń kà á ó hàn gbangba pé ẹ̀yin ni ìwé tí Kristi kọ tí ó fi rán wa kì í ṣe irú èyí tí wọ́n fi yíǹkì kọ ẹ̀mí ọlọ́run alààyè ni wọ́n fi kọ ọ́ kì í ṣe èyí tí wọ́n kọ sí orí òkúta ọkàn ènìyàn ni wọ́n kọ sí. a lè sọ èyí nítorí a ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run nípa kristi kì í ṣe pé a ní agbára tó nínú ara wa tàbí pé a ti lè ṣe nǹkan kan fúnra wa ṣùgbọ́n láti ọ̀dọ̀ ọlọ́run ni a ti ní gbogbo nǹkan ní ànító ọlọ́run ni ó mú kí a lè jẹ́ ìránṣẹ́ ti májẹ̀mú tuntun tí kìí ṣe ti òfin tí a kọ bí kò ṣe ti ẹ̀mí nítorí ikú ni òfin tí a kọ sílẹ̀ ń mú wá ṣùgbọ́n májẹ̀mú ti ẹ̀mí ń sọ ènìyàn di alààyè. bí òfin tí a kọ sí ara òkúta tí ó jẹ́ ìránṣẹ́ ikú bá wá pẹ̀lú ògo tó bẹ́ẹ̀ tí àwọn ọmọ Ísírẹ́lì kò lè síjú wo Mósè nítorí ìmọ́lẹ̀ tí ń tàn ní ojú rẹ̀ fún àkókò díẹ̀ báwo ni ìránṣẹ́ ti ẹ̀mí yóò ti lógo tó bí iṣẹ́ tí à ń torí rẹ̀ dá wa lẹ́bi bá lógo báwo ni iṣẹ́ tí à ń torí rẹ̀ dá wa láre yóò ti lógo tó àní ohun tí ó ti lógo tẹ́lẹ̀ kò tún lógo mọ́ nítorí ohun mìíràn tí ògo tirẹ̀ ta á yọ nítorí bí ohun tí yóò padà di asán bá lógo mélòó mélòó ni ti ohun tí yóò wà títí láéláé. nítorí náà níwọ̀n ìgbà tí a ní irú ìrètí yìí à ń fi ìgboyà púpọ̀ sọ̀rọ̀ a kò dàbí Mósè tí ó fi aṣọ bojú rẹ̀ kí àwọn ọmọ Ísírẹ́lì má bàa rí ògo ojú rẹ̀ bẹ́ẹ̀ sì ni ògo tí ṣá ni ṣùgbọ́n ọkàn wọn ti le nítorí títí di ọjọ́ òní aṣọ náà ni ó ń bo ọkàn wọn nígbà tí wọ́n bá ń ka ìwé májẹ̀mú àtijọ́ wọn kò mú aṣọ náà kúrò nítorí nípasẹ̀ Kristi ni májẹ̀mú àtijọ́ fi di asán ṣùgbọ́n títí di ọjọ́ òní nígbàkúùgbà tí wọ́n bá ń ka òfin Mósè aṣọ a máa bo ọkàn wọn gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ nípa Mósè nígbàkúùgbà tí ó bá yí padà sí olúwa a mú aṣọ kúrò lójú. ǹjẹ́ olúwa tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni ẹ̀mí mímọ́ níbikíbi tí ẹ̀mí olúwa bá wà òmìnira wà níbẹ̀ kò sí aṣọ tí ó bò wá lójú ojú gbogbo wa ń fi ògo olúwa hàn bí ìgbà tí ènìyàn ń wo ojú rẹ̀ nínú dígí à ń pa wádà sí ògo mìíràn tí ó tayọ ti àkọ́kọ́ èyí jẹ́ iṣẹ́ olúwa tí í ṣe ẹ̀mí